المشير إليه في العشر الأواخر في رمضان بالاعتكاف أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحبه أجمعين فيا عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن صلاح القلب واستقامته على طريق سيره إلى الله تعالى متوقفا على إقباله بالكلية على الله تعالى لأن فضول الطعام والشراب وفضول مخالطة الأنام وفضول الكلام وفضول النوم مما يزيد القلب شحا ويشتته في كل وقت ويقطعه عن خيره إلى الله تعالى فمن رحمة الله تعالى على عباده المؤمنين شرع لهم من الصوم ما يذهب فضول الطعام والشراب تعالى عباد الله اعلموا ان الاعتكاف سنة وفي العشر الاخير سنة مؤكدة ذلك بان النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الاواخر من رمضان عباد الله وقته المعتكف علائقه عن الدنيا وما فيها والخلوة بربه والتلذذ بمناداته وجمعية نفسه وخواطره عن تابع العزيز ولا تباشروهن وأنتم عاكفون في المساجد وهذه الآية عباد الله دليل صريح على مشروعية الاعتكاف عباد الله إنما يجوز الاعتكاف كل مسجد جامع لقول أم المؤمنين عائشة رضي الله عنها ولا اعتكاف إلا في مساجد مسجد جامعين ومذهب جمهور العلماء والله أعلم عباد الله إن الاعتكاف يبدأ صبيحة يوم الحادي والعشرين من رمضان لما روته أمنا عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم قد أن يعتكف أمر بطرد خبائه فضرب عباد الله يفسد اعتكاف أحدكم الخروج شديد رمضان يوصى رمضان إقبال èyí tó lé wa bá ọlọ́run ọba ó ṣílẹ̀kùn àǹfààní bàǹtàbàǹtà ó ṣílẹ̀kùn rẹ̀ lẹ̀kùn wa ní ọjọ́ kẹwàá kẹyìn pẹ̀lú wípé ká tún máa kóra dúró nínú mọ́ṣáláṣí fún àníyàn ìjọsìn adúpẹ́ fún ọlọ́run ọba tó kà wá yẹ tó pa ọ̀pọ̀lọpọ̀ orí bàǹtìbàǹtì báyìí tó pàápọ̀ fún wa nínú oṣù kan ṣoṣo ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ ẹ ká lọ mọ̀ wípé àtúnṣe ẹ̀mí àti kéyìn ó dúró déédéé lójú ọ̀nà ọlọ́run ó ní í ṣe pẹ̀lú kéyìn ó fi tọkàn tara ṣètọ́lọ̀ ìjẹ́ kẹ́mi èèyàn mọ́ ntí máa mú ẹ̀mí má ntí ma tún ẹ̀mí ṣe òun náà ni kéèyàn ó da gbogbo ọkàn èèyàn gbogbo ara èèyàn gbogbo ẹ̀mí èèyàn kéèyàn dakọ̀ ọdọ ọlọ́run ọba tí wà láàrin ká ìgbà náà la tó lè rí àǹfààní ìjọsìn ìgbà náà la tó lè rí àǹfààní ìfararalẹ̀ fọlọ́run torí pọ́lọ́run ọba tó dá wa ìgbà ìyàwó ló kọ́kọ́ máa ń wò. yóò wo inú gbáyà wa ǹjẹ́ ní gbáyà yìí ìjà fílẹ̀ fọlọ́n nìkan àbẹ́lò ní ìtúbọ́lọ́n pínpínpín nínú ẹ̀ ìyẹ̀rú san ọlọ́run oúnjẹ àjẹjù nǹkan múmu ká máa fara rora wa ọ̀rọ̀ àsọjù oorun àsùjù gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kí lọ síwájú kó bá ẹ̀ bẹ́ẹ̀ ìdí ni ìtọ́jú jẹ́ pé ní oṣù Ramadan oúnjẹ wa mọ níwọ̀n nǹkan mímu wa mọ níwọ̀n ọ̀rọ̀ sísọ wa mọ níwọ̀n bákan náà oorun wa sísùn ó mọ níwọ̀n eléyìí náà ni nǹkan tí ń ràn wá lọ́wọ́ nínú oṣù Ramadan ó ń gbé ẹ̀mí wa jìnnà sí ẹ̀ṣẹ̀ ó sì ń sún ẹ̀mí wa mọ́ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú àwọn orí tọ́lọ̀ ń ṣe fún wa nínú oṣù Ramadan o náà ni pé tó tún di ọjọ́ kẹwàá ìkẹyìn nínú oṣù Ramadan a tún di gbá dẹrù a lọ kóra jọ sínú mọ́ṣáláṣí lẹ́ni tó ṣe gbogbo nǹkan ayé àpàtì iṣẹ́ wa agbèjù sílẹ̀ àwọn ọ̀rẹ́ wa apà wọn ti gbogbo àwọn nǹkan téèyàn ń ṣe tó jẹ́ tayé èyí ó fínlẹ̀ èyí ó wà kára dúró sínú masjid nílẹ̀ ọlọ́ ẹ̀yìn ẹrúsàn ọlọ́run orí ńlá ní oṣù rọmọdọ́ọ̀nù jẹ́ àánú ọlọ́run tó láfiwé ní oṣù rọmọdọ́ọ̀nù jẹ́ ẹ jẹ́ ká lo àǹfààní oṣù Ramadan ká fi súnmọ́ lọ ẹ jẹ́ ká lo àǹfààní oṣù Ramadan ká fi di ẹni tí ẹni ẹ̀ ó mọ̀ á ẹ ká lo àǹfààní oṣù Ramadan ká fi ṣe àtúnṣe àwọn ibi tààbù sí ẹ̀yàn rúṣà ọlọ́ọ̀lọ́ al-i'tikaf in ta ń pè ní i'tikaf ni fún ẹni tí Ọlọ́run bá fún nígbà láàyè láti lè ṣe kódà nínú ọjọ́ mẹ́wàá kàyìn nínú oṣù Ramadan àtúnkàpámá nítorí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbí fi jáde láyé Ànábì kìí fi ìtìkáàfù kìí fi ṣeré ìgbà tánàbí tún jáde láyé àwọn ìyàwó rẹ̀ náà àwọn náà ò yé tún máa ṣe ìtìkáf wọn kóra dúró sínú mọ́ṣáláṣí tó ti kún mẹ́wàá kàyìn ní oṣù Ramadan wọn dúró sínú mọ́ṣáláṣí títí tí Ramadan ó fi parí eléyìí ó lóore ó sì bá súnà mu dùkéyìn àlóòlọ́wọ́ alúàlọ́ torípẹ́lú mi ó sọ wípé odidi ọdún kan ló ń fi tilẹ̀kùn mari. tó ń bẹ lọ́hùn tó ń rí sánmà ó dẹ̀ lómi ó sọ wípé odidi oṣù mẹ́fà ló ń fi bẹ lọ́hùn nínú kàdá ọ̀sẹ́ni tó rán nínú ẹ̀ èyí tá a rẹ́rí fún ọ̀nà ni alẹ́ ìtìká ìtìká fún ìsìn àdúrà bí ti wulẹ̀ kọ́ ma al-i'tikaf òun náà ní kéèyàn kóra dúró pẹ̀lú àníyàn ìjọsìn nínú mọ́ṣáláṣí eléyìí ó jẹ́ kó lé wa pé gbogbo bàtà àwọn èèyàn bá ti ń ṣe bídíà kan ìmọ̀ pa súnà rẹ̀ kò sí bídíà téèyàn ṣe láyé oríjìnà rẹ̀ ó ń bẹ nínú súnà fake onítìnú bídíà ẹni tó jí lóru tó ló ń fẹ́ máa yaná fílà ní òwò ọmọlúwàbí bídíà ní ìṣẹ́ tó bá jẹ́ ti náà fílà ní anábì náà ní kádìdé káyà tahajjud kìyàmú lẹ́yìn kò ṣe ṣe yìí èyí tó lẹ́ èyí tó sọ pé wọ́n mọ̀ yaná fílà ní òwò kó lọ ṣe umra bẹ́ẹ̀ bá ń ṣe umra ìgbà tó ń bẹ nínú ara mi òwò ọmọlúwàbí lọ wà ẹnu kọ́ ọkà pàkájà nìkan náà tọ́bá rẹ̀ pọ̀ sáfẹ́ bọ́ra lẹ̀ lọ́sí ìpara ẹ̀rí wà fún wa ìdí nìyí tó ń jẹ́ pé kò sí nǹkan kan tí oníbídíà bá ń ṣe tẹ́ ẹ bá wọnú súnà irú nǹkan tó lóore ju nǹkan yẹn lọ náà wà ní súnà ìdí nìyí tá a fi máa ń sọ wípé ẹ ká gbájúmọ́ súnà kò sí ní tó fẹ́ ṣe tó jọ lójú nù bídíà fọ́sàlù àhàlẹ́dì ẹbí lọ́wọ́ àwọn onímọ̀ ẹbí lọ́wọ́ àwọn àfáà súnà wọ́n sọ̀rọ̀ nǹkan yẹn èyí tó jẹ́ ti súnà wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n ṣàlàyé ẹ̀ fún yà àṣàlátù oríṣiríṣi àṣàlátù ló wà àṣàlátù tí kìíní ó dára àṣàlátù tí jìnnà àṣàlátù nàríyà gbogbo oríṣiríṣi làwọn èèyàn kalẹ̀ àṣàlátù wò lànàbí ní a ṣe ẹnàbí ṣàlàyé èyí tánàbí sọ oníkájúmójútó gbogbo ìgbà tá a bá ti ń gbé bídíà lárugẹ à ń pa súnà ni ìdí nìyí tó fi jẹ́ pé láwùjọ wa in táwọn èèyàn máa ń gbọ́ jù òun náà ní alúà ó ti wọlé alúà ó di oṣù mẹ́fà ló fi wọlé alúà kò jáde ó ti ṣe gbọ́ ó ti ṣàwó in táwọn máa ń gbọ́ nù lẹ́yìn ọ̀rẹ́ yìí láti ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí kà àṣẹ ń tó lóore jálù àlọ́ in tó bá súnmọ̀ ẹ̀mú aṣọ́ nínú ìtànàbí ṣàlàyé fún wa téèyàn bá fẹ́ sọ pé òun ò fẹ́ fara ro àwọn ènìyàn téèyàn bá ní òun ò fẹ́ òun fẹ́ dúró lẹ́nu iṣẹ́ òun kóra dúró fọlọ́ ìṣáájú àlọ́ wọ̀ tó bá ti di ọwọ́ kan inú Ramadan lọ sínú mọ́sálásí kò kúra dùn bẹ́ẹ̀. ìyẹn lẹ́rìí ó sì ní tọ́ka sí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam nítorí pa anabi náà títí tá anabi fi dá ẹ láyé àrà kọ́ọ̀lẹ̀ pa anabi wà lùwà àmọ́ àrí àkọọ́lẹ̀ pé anabi ń ṣe àlẹ́ àjíkà ẹ̀rí táwọn èèyàn máa ń mú wá nígbàtí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ alukur'an kalẹ̀ fún anabi tánàbí máa ń lọ ń dúró sínú gáàrò ìṣẹ̀rán gáàrù ẹ̀rọ yìí kìí ṣe ọhụrụ ànábì lọ́wọ́ mbẹ́ ànábì kan fíìlì pé kóhùn ó kúrò láàrin àwọn èèyàn kóhùn ó síbẹ̀ ntànàbì sọ eléyìí sì ní sọ ànábì dànábì tó ti wá dànábì tán la gbọ́ kó lọ jókòó sínú kòtò tó látara àwọn nǹkan tá ànábì ń ṣe àwọn nǹkan tó sọ fún wa nígbà tó lọ́wọ́ bá ti sọ́dọ̀ ànábì ọlọ́run eléyìí ni súnà rẹ̀ táwọn afá àpapọ̀ lélẹ́rí lẹ́yìn ìgbà tánà ti jùlọ ànábì ọlọ́run àrí àkọọ́lẹ̀ wọn àbí wa lọ dúró síbi kan àyà àti kọjẹ́ pé yìí ti káf ló ń ṣe nínú Ramadan èèyàn rúṣin ọlọ́run ẹ ká dúró ti súnà ibẹ̀ lóore tó pọ̀ wà ibẹ̀ ni ẹ̀san wà ibẹ̀ ni àṣeyọrí wà kọ́lọ́wọ́n bá kí ó ṣe ń rọrùn fún ẹnì ẹ̀yẹ̀rú san ọlọ́run ọlọ́run ọba tí ọlá rẹ̀ dá ọlọ́run tọ́ka sí ọ̀rọ̀ ìtìkáf nínú alukur'an bí ẹ bá ń ṣe ìtìkáf èyí tí a mọ̀ sí ìkóraró sínú ilé ọlọ́run ní ọjọ́ kẹwàá ìkẹyìn nínú oṣù Ramadan pẹ̀lú àníyàn ìsìnlọ́run àti mímójútó àwọn májẹ̀mú tó rọ̀mọ́ ìtọ́ka sí ń bẹ fún nínú alukur'an al-Karim ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ní gbogbo ìgbàtẹ́ bá ti kóra dúró sínú mọ́ṣáláṣí tẹ́ ń ṣe ìtìkáàf ẹ má bá àwọn ìyàwó yín láṣepọ̀ ẹ má fara rora pẹ̀lú àwọn obìnrin yín áyà yìí ẹ jẹ́ ká gbọ́ yé bí èèyàn bá ń wà nú àwẹ̀ èèyàn lè báyàwó rẹ̀ láṣepọ̀ lóhùn ṣùgbọ́n tí èèyàn bá ń ṣe ìtìkáàfù tí ìtìkáàfù bá dé títí tí ìtìkáàfù fi parí òun báyàwó rẹ̀ láṣepọ̀ ìyàtọ̀ tó ń bẹ láàrin ìgbà tí èèyàn wọnú ìtìkáàfù àti ìgbà tí èèyàn ń gbààwẹ̀ nínú oṣù Ramadan lélẹ̀ ìtìkáàfù sì nìyí àá máa ń ṣe nínú mọ́ṣáláṣí ni pàápàá jùlọ mọ́ṣáláṣí tábà tí máa ń kírun jímà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyàwó Àìṣà radiyallahu anha tí wọ́n tọ́ka síbẹ̀ kíni ní táa tẹ́kọ́ mọ́tàlásí jímọ̀ òun náà ni pé kéèyàn má bàa lè máa ní bùkátà sí àtikún jáde lọ kí ìrun jímọ̀ torí pé ìrun jímọ̀ ọ̀ranyàn ni èyí ti ká fún súnà ó lè torí pé ọbẹ̀ ṣe súnà tó wá pa ọ̀ranyàn tì ẹwọ islam tòdí ìyẹn tó fi dẹ́gbẹ́ bá fẹ́ ṣe ìtìkáàf lọ ṣe ní mọ́sálásí tá ti máa ń kí jímọ̀ ò ní ní bùkátà sí kò sì fẹ́ jáde àmọ́ tó bá yẹ kó tó ṣe ìtìkáàf wọn èkí jímọ̀ ń bẹ̀ tó ṣe yẹ sí jáde tó lọ kí ìtìkáàf yẹn bàjẹ́ nà torí pé ọ̀ràn yẹn ní jímọ̀ jẹ́ ọkùnrin ìtìkáàf sùnà làwọn àfáà fi sọ kó dáa ó jẹ́ pé bídá bá ti ṣe ẹ̀rìn ìfìká gbogbo mọ́sálásí láti lè ṣe àmúdá púpọ̀ káṣe ní mọ́sálásí tó bá ti ń kí ọ̀nà jímà bákan náà àwọn àyíká wa ń bẹ tó lọ gbé téèyàn bá ṣe ìfìká fún bẹ́ẹ̀ ládàá bẹ́ẹ̀ ó ju ti gbogbo ibikíbi lọ oní ẹni tọ́lọ́mbà fún ní agbára láti lọ sí ọ̀kan náà àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ìmọ̀ kọjá pé baitul atik masjidul haram ìyẹn ní kaaba téèyàn bá lè lọ sí umra tó lọ sí ìkíkà ní kaaba ládàá ti bẹ̀yẹ ojú ti gbogbo bí kébẹ̀ àbí kéèyàn lọ sí mọ́sálásí ànábì ní madina ládàá ti bẹ̀yẹ náà gbé pẹ́ẹ́lí àbí kéèyàn lọ sí Jerusalem almasjidul aqsa kéèyàn lọ ṣe é ti ká fún ẹ àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí nìkan lèèyàn lè ti bá di ẹrù tí mo fẹ́ lọ ṣe é ti ká fún bẹ́ẹ̀ èèyàn rúṣà ọlọ́run lẹ́yìn àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí kò tún sí mọ́sálásí ní ìlórí ilẹ̀ téèyàn wá lè travel lọ bẹ̀ tán kí lọ fẹ́ lọ ṣe tó fi fìlú rẹ̀ lẹ̀ tó digbá dẹrù kọ̀ wá ní mo fẹ́ lọ ṣe ìtìkáfù bẹ̀ eléyìí ò lẹ́tọ̀ọ́ àyàfi àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣùgbọ́n nínú nǹkan tá a rí tó ń sọ ẹ̀ láwùjọ wa lẹ́yìn lórí Facebook social media àwọn èèyàn máa polówó mọ́sálásí wípé bóyá àkúrẹ́ ló ń gbé wọ́n polówó mọ́sálásí ní ìlẹ́kọ̀ọ́ wọ́n polówó mọ́sálásí ní ìbàdàn wọ́n polówó mọ́sálásí ní ìlú mìíràn wọ́n ní ẹ wá ṣe é ti káàfin yín ní Dubai tẹ̀ bá sì ń bọ̀ ẹ tọ́jú ten ten thousand lọ́wọ́ àbí twenty thousand ẹ̀lẹ́ ìtìkáf súnà ní tó dáni ṣùgbọ́n tá a bá kí sára níbi tí ọ̀rọ̀ ìtìkáf lọ yìí wọ́n ti fẹ́ commercialize ẹ̀ mọ́tọ́lásí mi ń bẹ tó ṣe wípé ìtàǹpè ní social class yóò tún wà níbi ìtìkáf ẹ̀yin tẹ́ bá jẹ́ pé ọlọ́ngbò yìí láti rí dáadáa 100,000 lẹ́yìn ó sàn fún ìtìkáf fún ten days ẹ̀yin tó bá ṣe wípé ó gbé pẹ́ẹ́lí ẹ̀yin ó san fifty ẹ̀yin abẹ́lẹ́sẹ̀ káwọ́ ẹ̀yin ó san twenty five bẹ́ẹ̀ bá wá débẹ̀ oúnjẹ táwọn kan máa jẹ ní yàtí sí táwọn kan máa jẹ facilities táwọn kan máa sùn ló yàtí sí àwọn èèyàn mẹ́ ṣé ìtìkáfù gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní dáńsì gbogbo ayé náà ti gbọ́ ìtìkáfù oníkàlùkù náà fẹ́ ṣe ìtìkáfù bẹ́ẹ̀ èṣù òfin wa lọ́rùn lẹ̀ èṣù ní ẹ̀yẹn ẹfẹ́ ṣe tọ́lọ́run àbí òun sì tún mọ́nà tó wọ́n gbà tó wọ́n fi bá ìjọba lọ́wọ́ ìdí nìyí tá a fi máa ń sọ fún wa àwọn mọ́sálásí tí wọ́n máa ń gbétò kalẹ̀ wípé gbogbo ẹni tó bá fẹ́ yọ àṣẹ ìtìkáfù pé kí wọ́n san owó kan pàtó àlè fún gbogbo ara fún wọn o nítorí pé sísan owó yìí àfọkànsí wọn náà ni wípé kó má ṣe kó ní kálukú ọmọ dáná lọ́tọ̀ọ̀tọ̀ tí gbogbo ìwà ní létò àsìkò tán yẹn náfìlà ẹlòmíì ń dín ta ata rẹ̀ á ń fi yín mú ní mọ́tàlásí ẹlòmíì tẹ̀sẹ̀ gbẹ́wà kaná ẹlòmíì ń dín ja ní mọ́tàlásí kírò èyí wọ́n bá máa ṣẹlẹ̀ wọn lọ́yà ṣùgbọ́n tó fẹ́ ṣe é ti ká fún ẹ̀sán yìí báyìí wọ́n wàá gba ẹnìkan ṣoṣo tí ó máa dànù jẹ. so pẹ̀lú àníyàn ètò ìlera òun ni ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀ra o bí ṣe máa ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tẹ̀sù ó fi wọ̀ bẹ̀ náà nìyẹn. àwọn mọ́sálásí mi ń bọ̀ lónìí wọ́n ti commercialize gbẹ̀yẹn tí wọ́n bá wá gbọ́ owó ẹ̀ tán bóyá owó tí wọ́n níjì kò ní three three thousand naira lọ wọ́n lè gba ten thousand three thousand yẹn náà fi dánú oúnjẹ nínú seven thousand tó kù four thousand fún maintenance mọ́sálásí tẹ bá lọ tán àti pé kan mọ́sálásí wa tẹ́lẹ̀ àti pé lọ táìsì tẹ́lẹ̀ four four thousand wọ́n lò ẹ́ three thousand tó kù àwọn executive ó kù àwọn elétò àwọn ni ó pín yẹ ìmọ̀ ìjọwọ́ àwọn ìyàlọ́nà ìtọ́lẹ́lẹ́ ìdí ni tó fi jẹ́ wípé ẹ jẹ́ ká máa kíyè sára gbogbo nǹkan tá a bá ń ṣe tá a bá pè lẹ́sìn lóòótọ́ èṣù ìfìwé lọ́rùn lẹ̀ èèyàn lè yóò máa kíyè sára lórí àwọn kan yẹn. bákan náà àwọn ibì bẹ mọ́sálásí kan bẹ lẹ́kọ̀ọ́ tó ṣe wípé tó o bá sanwó wọn ò bí ọ dá kó lọ sí ètùkà fún mi níbi táwọn yẹn ti san hundred thousand ọwọ́ adó níwájú paranda èmi náà fẹ́ máa ṣe tẹ̀lé bí wọ́n kọ ẹrù ẹ̀ dànù láti pọ̀ àwọn olówó náà ṣe é ti ká fún islam wada fèdínì tó fi jẹ́ wípé ọ̀rọ̀ ẹ̀rìn ti káà ọ̀nà tó yẹ ká máa gbé gbà á sọ pé ká mọ́ kó mọ́ wọ̀ organized ṣùgbọ́n ẹ jẹ́ ká sá fún kíkọmọṣáláìsì ká mọ́ sọ di ọ̀nà kan gbòógì tí mọ́ṣáláṣí ò máa rówó ká má sọ bí ọ̀nà kan gbòógì tá a fi máa pawó sí mọ́sálásí ká má sọ bí ọ̀nà kan gbòógì tí màá mú òfin máa rí nǹkan jẹ torí pé gbogbo àwọn oúnjẹ tí wọ́n rà tó bá ṣẹ́kù àwọn wọléwọlé oúnjẹ tó ṣẹ́kù ìmáàmù náà ni ó kódà sọ́dọ̀ tó ń lónìí àbáwọn tó jẹ́ ẹ́sìkò àwọn kọmitíù àwọn ni wọ́n pẹ̀ táwọn náà ló jẹ́ yẹn láfi pẹ́ mọ́wọ́ ìdí nìyí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa kíyè sára púpọ̀ lórí gbogbo níta bá ti fẹ́ fi ṣèjọsìn ká mọ́ fààyè lẹ̀ léṣù má bàa tó ṣe kí ló kó má wọbẹ̀ kó má bàjẹ́ mọ́ wa lọ́wọ́. ọ̀sàlàyé fún wa wípé mọ́sálásí mẹ́ta nìkan ló lẹ́tọ̀ọ́ kéèyàn ó digbá dé mo fẹ́ lọ ṣe é ti ká fún kéèyàn tíráàbù lọ bẹ̀ kaaba mọ́sálásí ànábì madina àti jerusalem kí wàá ní ẹ̀rí téèyàn ní téèyàn fi wá fi àkúrẹ́ lẹ̀ tó lòun fẹ́ lọ ṣe é ti kàn fún ikú ní mọ́sálásí kàlẹ́kù sanabi dáàpọ̀ mọ́sálásí yẹn náà mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta kò sí mọ́sálásí lákùrẹ́ kò sí mọ́sálásí lágbègbè ibi tó wà o lè ní ẹ mọ́sálásí yẹn kò sí èsì bẹ́ẹ̀ ẹ̀ rà síbẹ̀ tí ò bá sí èsì bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ òkú bẹ́ẹ̀ ti ká ọ̀pọ̀rẹ́ olóòsì lè nílé tó gbé kan tó sùn fèsì wà ṣùgbọ́n torí gbogbo wọn dáhàsí kan bẹ lẹ́kọ̀ọ́ kan bẹ nìbàdàn ac ní gbogbo ẹ̀ ìgbàsígbà torí ìdí tó fi káàfù lọ èyí ti káàfù bẹ̀ àníyàn tó ní dáa àmánàbí ní kò lọ wáyé bẹ́ẹ̀ kí ni ìdí tánàbí fi sọ bẹ́ẹ̀ ká má ba àwa lọ gbọ́lá fáwọn mọ́sálásí kan ká má padà tó wá sọ àwọn mọ́sálásí kan di kàábà bí báwọn yóò padà tó lọ ńlá anábì fún restrict ẹ̀sìn mọ́tàlásí mẹ́ta péré téèyàn lè ti jáde ẹ̀rù pé mo fẹ́ lọ yẹn fìlà ń bẹ̀ mo fẹ́ lọ ṣe é ti ká fún bẹ̀ téèyàn wá travel akálá ṣe èèyàn lè ní ìdẹ́yìn fẹ́ lọ ṣe lé ní ọwọ́ ìkẹyìn Ramadan téèyàn wá dà níyàn pé ó ṣe é ti káàpù kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kó jẹ́pà níyàn gangan téèyàn gbé láti ilé ni pé kò ń travel bẹ́ẹ̀ lọ ṣe ìtì káàpù ní mọ́sálásí kan lẹ́kọ̀ọ́ ní mọ́sálásí kan bàdà ní mọ́sálásí kan ní Kaduna torí èyí èèyàn fi travel lọ lẹ́yìn olẹ́tọ̀ mọ́sálásí ń bẹ nù lẹ́tọ̀ wa mọ́sálásí ń bẹ lágbègbè tó wa eléyìí ni sunna bákan náà tí a bá wá sọ wípé ọ̀nà táwọn èèyàn gbà ń dáwó lérí pé wọ́n fẹ́ ṣe ìtìkáf ó gba àkíyèsí ṣé gbogbo èèyàn máa rọ́bọ̀ ọ̀run mọ́tàlásí tí wọ́n ti jẹun ìdí nìyẹn táwa fi wò wípé ọ̀nà àbáyọ tí a ṣe tí yóò mú oore tó pọ̀ wá o náà ní pé ní oṣù Ramadan ẹ jẹ́ ká sàwọn èèyàn lójú kòkòrò káwọn èèyàn náwó sójú ọ̀nà lọ torí pé ọjọ́ mẹ́wàá kẹ́yìn nínú oṣù Ramadan kì í ṣe pé torí pé lẹ́láàtì kọ́dírì wà ń bẹ nìkan ni àlùbáríkà ti ń bẹ níbi ọjọ́ mẹ́wàá ìkẹyìn yẹn ó ju gbé ìdásí gbogbo tẹ̀lé torí ọjọ́ mẹ́wàá ìkẹyìn yẹn gan-an ní jẹ́ Ramadan njẹ́ Ramadan fi lọ́lá ju gbogbo àwọn oṣù tó kù lọ inú ọjọ́ mẹ́wàá kẹ́yìn tá a wà bẹ́ẹ̀ tá a fẹ́ mú ìbẹ̀lẹ̀ wa téèyàn bá tún wá lọ ṣiṣẹ́ olóore ń bẹ̀ jàmá bó ní ládàá yẹn ó ti ṣe pọ̀ tó ẹ jẹ́ ká ṣe àwọn tọ́lọ̀ ń bò láti rí ká ṣe wọ́n lójú kòkòrò bí àwọn èèyàn one hundred and fifty tábà fẹ́ ṣe ẹ̀ǹtìká pẹ̀lú ògbó ọlọ́run tó bá yẹ kí wọ́n bá jẹ ìrẹsì six bags of rice ó ti tó fún wọn tí Ramadan náà fi parí ẹ̀yìn ẹrú sin ọlọ́run nínú àwọn tó wá ṣe é ti ká fún gan ẹni tó lè rà wà bẹ́ẹ̀ nígbà tẹ́nìkan bá gbẹ́ngbẹ́ ta ọ̀sán kalẹ̀ tẹ́nìkan fi ìpínlẹ̀ tó àwọn tó wá ṣe é ti ká fún gan ẹ ṣe wọ́n lójú òwòrò pé ẹlòmíì lù bẹ nínú yín ó lè bó èèyàn mẹ́wàá ṣebí ládàá ló fi pọ̀ ní ìyẹn ni ká encourage àwọn èèyàn ká pé àwọn èèyàn kan wá ṣe é ká ní àwọn oúnjẹ ọ̀fẹ́ ni tí Ramadan fi parí àwọn máa ń sọ bẹ́ẹ̀ ẹlòmí ọwọ́ àti gbà ah, níbìlẹ̀ ti fẹ́ rówó nígbà bá wà kàkúléètì owó yẹn náà kì í ṣòwò tó pọ̀ ẹ wò ládá gbogbo àwọn tó contribute tí wọ́n rí yàtọ̀ sí pé o gbà wẹ́nu Ramadan o tún facilitate fáwọn èèyàn láti lè ṣe ìtìkáfù ìwọ gálẹ̀ wọ́n ráyè ṣe ìtìkáfù ṣùgbọ́n o ṣe ní rọrùn fáwọn èèyàn àwọn kan tí ń ṣe oúnjẹ rẹ ni wọ́n jẹ ó ní ìlú ìtìkáfù ó tún ní ládá lórí owó tó fún wọn tó ń jẹ tó fún wọn kódà kí wò jẹ láǹfààní láti lè ṣe bákan náà wọ́n tún gbalada ìtààm kò fáwọn èèyàn lóúnjẹ nù ọjọ́ kẹwàá ọjọ́ mẹ́wàá tó kẹrin lọ́sọ̀rọ̀ kọ́nà eléyìí ló yẹ ká mọ polongo fáwọn èèyàn tá a bá rí ìran tá a ti jàmá tá a fẹ́ ṣe itikaf pẹ̀lú ògbó ọlọ́run two bag of rice yóò tó tó wọn tí wọ́n fi parí sẹ̀mó four bags yóò tó tí ó fi parí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó rọrùn ẹ jẹ́ ká encourage àwọn èèyàn oníkálukú contribute tọ́lọ̀ ń bá fún kódà nínú àwọn tó fẹ́ sí ìtìká àfìyà èyí tó ṣẹ̀fẹ́ máa dánú oúnjẹ kó gbogbo ẹ̀ wá káwá gbẹni tó máa dánú oúnjẹ ń kàfún lọ́wọ́ eléyìí yóò lè mọ́ wa kúrò níbi ká commercialize owó kankan òkú wọlé kì í ṣe kówó kankan wọlé gbogbo owó náà ẹnìkan àwọn kan ló gbé kalẹ̀ gbé káwọn yóò fi jẹun ó parí so látara àjẹ eléyìí eléyìí ni recommendation táwa ti mú wa ní masidu wa ń bì láti bí ọdún mẹ́ta sẹ́yìn ọlọ́run sì ṣàánú wa àti bẹ̀rẹ̀ sí ní ṣe láti bí ọdún méjì sẹ́yìn gbogbo ẹni tó bá ti gbọ́ ṣe yín ti fún akálàṣe kásá tètè wọn wá ká mọ àwọn tó bá ṣe yín ti tó o bá sì ti ń bọ̀ mú ìtẹ́ àtẹní rẹ lọ́wọ́ lẹ́yìn èyí mú ìtẹ́ àkọlọ́wọ́ pẹ̀lú ògùn ọlọ́run gbogbo oúnjẹ tó jẹ tí ìtìkáfò fi parí pẹ̀lú ògùn ọlọ́run ó jẹ lọ́fẹ̀ẹ́ a máa wá ṣe pé bẹ́ẹ̀ wọn tó ní a máa ṣe pé náà ní mílíọ̀nù ní àpọ̀ náà àti àkírun ni ṣùgbọ́n oníkálukú náà ń gbìyànjú àwọn tá à ń sọ fún oníkálukú náà ń tiraka ó wá jásí lọ́rùn kódà náà àwọn orúkọ tó ti wà ńlẹ̀ ẹlòmíì àwọn ọmọ rẹ̀ oko wọn náà wà ṣe é pé yẹn ń sọ bí ta ṣe lè fún wa òun ti rò pé pẹ̀lú òkú ọlọ mẹ́wàá kan yìí táwọn bá ti ẹ̀ ló ń jẹ́ káwọn òfìlẹ̀ táwọn bá parí àwọn ọmọ jẹ ṣùgbọ́n mẹ́wàá kan ẹ̀dá wọn lọ dárò sọ́nà àtọmọ àtọkọ àtìyàwó àforúkọlẹ ìyẹn ń sọ báwo lọ ṣe rí fún wa ìyẹn ń sọ báwo lọ tí wọ́n bá rí kó jẹ òun rí jẹ òun rí ẹlòmíì ò rí jẹ òun orúkọ ti kúlẹ̀ táà sí ilẹ̀ ìlú pẹ̀lú ògbó ọlọ́gbogbo ẹ̀ náà láàkùn ẹ jẹ́ ká máa ṣe àwọn nǹkan yẹn kò sí nǹkan tí èèyàn fi ń rí nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run ju kí èèyàn ti nǹkan síwájú ọlọ́run subhanahu wa ta'ala ṣé lójoojúmọ́ tá à ń jí ń sẹ̀ lójoojúmọ́ tá à ń jí ń kọsẹ̀ kí ló fẹ́ ti síwájú ọlọ́run àìmọye nǹkan míì tó lè gbé ọmọ nìyàn wọná tọ́lọ̀ ó sì sọ fún ìyàjọ́ ìdàlù kí kò ṣe nǹkan báyìí àmọ́ mo forí jàn torí dáadáa báyìí tó ṣe kó sàmọ́ jẹ́ bọ́ ni kò sí tọ́lọ̀ òun ìfúri ẹ̀jẹ̀ kódà kí èèyàn má tọrọ àforíjì tó tí ò bá ti jẹ́ bọ́ ọlọ́run lè ní mo wó dáadáa báyìí tó ṣe níjọba ìforíjàn nítorí ká máa tẹnu mọ́ fún wa nìyẹn bí ṣe kí bóyá ẹnìkan fẹ́ gbà láà ṣùgbọ́n tá a bá ń ṣera wa lójú kòkòrò lórí àwọn tí òṣìṣẹ́ ni tí ò lè ṣe èmi máa ń sọ ọ̀rọ̀ kan a lè má jò lówó individually ṣùgbọ́n collectively lówó ni wá ẹ jẹ́ ká lọ fi ẹsẹ̀ mi ká má máa rò pé àwọn kànìkan ló máa ṣe ẹni tèrè tèrè yóò padà kọ̀ náà ẹni tí ó bá jẹ́ ọlọ́rẹ ìgbà tí ò ti ní náà ni ó ti jẹ́ ọlọ́rẹ má máa sọ fún ìgbà tó ọba di Dangote bó o di Dangote ò ní í ṣe torí pé ìgbà tó o ti Dangote ò ṣe nǹkan kan ẹni tó bá ní tó pọ̀ tó ṣe ẹ̀díkà kí o torí pé mẹ́ntálítì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà ẹ̀mọ̀ kó lówó ẹ̀mọ̀ kó wà ẹ̀mọ̀ sálárì ẹ̀mí wàláhì rọ ni ẹni tó ní financial engagement àwọn olówó ni àwọn ọlọ́yẹ kan sọ wípé kò sáyè àti náwó sójú ọ̀nà lọ torí ọrùn ti dí ọrùn wọn dí kàátà pọ̀ tẹ bá wá rẹ nìkan tọ́lọ́ ń bò láṣìírí títún náà sójú ọ̀nà ọlọ́run tọ́lọ́run ní rò ní o ìmọ̀nì ló ní o ká má rò pé owó yẹn pọ̀ débi pé wọ́n ń sẹ́lẹ̀ kódà Dangote kò ṣe rí o bọ́bá sọ gbèsè tó ń jẹ ẹ̀rọ bá wa bọ́bá sọ àwọn nǹkan tó kọ lọ́rùn ẹ̀rọ báyìí ìwọ tó ní o lówó lọ́wọ́ wọ́n béèrè pé èló ń gbogbo gbèsè tó ní lọ́rùn ah gbèsè tó ń fẹ́ para àwọn lórí èló five thousand naira olówó tàwa ń sọ pé ẹ̀kọ́ máa náwó sójú ọ̀nà ọlọ́run nígbà tó ń bá ṣe gbèsè rẹ̀ mílíọ̀nù ẹni gbèsè tó báyìí lọ́rùn ẹ̀sìn máa náwó sójú ọ̀nà ọlọ́run bó lásìkò ìnáwó sójú ọ̀nà ọlọ́run ìmàn ìbẹ̀rù ọlọ́run ìṣe pé bówó ṣe pọ̀ ẹlòmíì owó rẹ̀ tó nǹkan ọ̀nàwó ju mọ̀tìmílíọ̀nì àlọ́ sójú ọ̀nà ọlọ́run ẹ má jà á máa ta fiti wípé àwọn tó ní àwọn tó ní àwọn tó ní gan ni bùkátà pọ̀ lọ́rùn ẹlòmíì tó ní ẹlòmíì ọmọ bá yóò di yóò mọ bínú sí sàbàní kí ló ń dò fún bínú sí lọ bá oníkó fóun lówó fifty thousand kí ni kò wọ́n fi ṣe tó ṣiṣẹ́ owó sọ́wẹ́ èlò lọ́yẹ kó fún ọ ní ìsọ̀yẹ kó fún ọ ní five hundred thousand kò sí owó sọ́wọ́ ẹ̀ tó bá fún ọ ní five hundred thousand tó ọmọ yẹn yẹn tó ti wọ́ọ̀dù ẹ̀ náà tó wò tó wà bẹ̀ èyí máa wà ní ló fi jẹ́ pé èmi padà conclude téèyàn bá ń sọ̀rọ̀ olówó kan láì dá lẹ́gbẹ̀ẹ́ mi ní dẹ́ni ẹlò because àwọn èèyàn mọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ sọ láì dá àwọn òní sọ táwọn sí kódà òun dé òun ọ̀nà rẹ̀ ó tilẹ̀ fún ìkòjú òun wọlé ó possible tó mọ iye èèyàn tó ti wá bá kí wò tó lè bọ́ sì di pé kò rẹ́sì tọ́bọ̀lù lẹ̀ tó kú nìyí ó parí kòráyè rẹ̀ kòráyè sílé àǹfààní tí ń lẹ̀ yín wà áfà ẹ̀ kọ̀nsídà ẹ̀ títẹ̀ ẹ̀ sì kọ̀nsídà láàbà tí ìdí nìyí tó náà bá wà rògbà mi tó tilẹ̀ kú gbà ẹ̀ wò ẹ̀ má pa ẹ̀ bá má rògbà ẹ̀ káàkiri kó ní gbèrágà ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tí bá náwó sójú ọ̀nà ọlọ́run kì í ṣe pé owó pọ̀ ó kàn pinnu kó n fẹ́ ṣe tọ́lọ̀ kò sí ẹnì kankan tó ní tó tó yóò tún ní tó bẹ́ẹ̀ ṣe yóò tún ní tó bẹ́ẹ̀ yóò tún ní òun kà díjú ni pé eléyìí òun ti díjú ọlọ́run kò sọ gbogbo abẹ́ tó ibi tá a ti yà síbẹ̀ yẹn òun lọ́rọ́ alẹ́ ìtìká alẹ́ sponsor ìtìká ọjọ́ mẹ́wàá èèyàn ọgbọ̀n èèyàn fifty alẹ́ sponsor ẹ̀ tó ní kálukú sì jẹ nǹkan tó dáa tó rọmọdán ló fún parí ẹ má jẹ ká mú ahun mọ́ ẹ̀sìn ahun kì í jẹ́ èèyàn onílọsíwájú àwọn máa ń dáyàn padà sẹ́yìn ní máa ń dáyàn padà sẹ́yìn àwọn ni ó máa lérò tí ò dáa sí rẹ̀ pé kò lè dáa fún níbo ló ń ti fẹ́ rí ẹ má máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí mọ́ bóòlù sí fẹ́ sí sí pẹ̀lú owó òṣìṣẹ́ òun gbà yìí bóòlù sí fẹ́ sí láà ìdílé sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ẹ̀rí ìgbà ṣe lánìí dáadáa èyàn rúsan ọlọ́run ẹ má jẹ́ ká sọ àyìn ti káà ẹ má jẹ́ á sọ di ọ̀nà àti kówó jọ fún mọ́ṣáláṣí eléyìí tó ti fẹ́ máa dà láwùjọ wa lẹ́nu lẹ́sùn ṣe ìtìkáàfù thousand naira lẹ́sùn ṣe ìtìkáàfù kéèyàn máa san thousand naira ẹni tí ọba ti wá rówó òun ò ní rí ìtìkáàfù sí wọ́n fọ ẹrù rẹ̀ dáadáa mọ̀tà sí gbèsè ẹ ti sanwó wọ́n fọ ẹrù rẹ̀ dáadáa kódà ní àràfà lórílẹ̀‐èdè Saudi Arabia ṣe é mọ̀ wípé Saudi fẹ́ máa ń mọye nọ́mbà ọgbà àwọn tó wá ṣe hajj ní kọ́ńtì báyìí àwọn báyìí lọ́wọ́ àwọn báyìí lọ́wọ́ tí ẹrú gbogbo òǹkà tí wọ́n bá mú jáde yẹn ìrọ́ ló dé bẹ́ẹ̀ wọn ò lè ní accurate number population tó wá ṣe láìláì yìí tó fi mọ̀ nǹkan yẹn ni pé tó bá ti di jọ́ àràfà ó rí pa àwọn èèyàn kan àwọn èyí wá sábẹ́ tẹ́ǹtì àwọn tí ń bẹ lábẹ́ tẹ́ǹtì ni wọ́n kà àwọn kan ń bẹ àwọn ó gbé tẹ́ǹtì wọn mobile tẹ́ǹtì wọn ó gbé lọ́wọ́ orí òkè báyìí àwọn lọ dúró bẹ́ẹ̀ ọlọ́pàá kékeré dí stop stop stop stop stop kò sẹ́ni tí ó lọ dúró ẹ̀ sáfì àwọn ẹlẹ́ǹtì wọn ó lè ṣẹ̀ṣẹ̀ ní wọ́n rìn bọ̀ wọ́n dúró tí wọ́n kàn lọ́mọ àràfà náà làwọn náà wà akáláṣe àwọn mẹ́rànsì kan kó sẹ́yìn tẹ wà lábẹ́ tẹ́ǹtì ac táfi síbi ọ̀dọ̀ yẹn lábẹ́ olèmọ́ dọ̀dọ̀ wọn ṣùgbọ́n kò sẹ́nìkà tó stop wọn bí ká má ṣàràbà wọ́n á kàdà èdè ní tó fi jẹ́ wípé ẹ ká máa ṣiṣẹ́ ẹbẹ́sìn ọlọ́run ó ṣe máa rọrùn fáwọn èèyàn báwa bá láwọn ò ní ṣe ọ̀nà tí ìṣẹ́ lọ́n tí ó fi máa rọrùn àwọn kan ṣe kọ́ńdọ́ọ̀mù bó ṣe rí ó ṣì bùsù gàrí lọ kọ́ńdọ́ọ̀mù nínú tó ṣì owó rẹ̀ wọ́n àwọn èèyàn kan fasilitéètì ẹ̀ṣẹ̀ wọ́n náwó lérí ẹ̀ ó lè já sí ọ̀rọ̀ kẹ́lẹ́ máa rẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ kí ló dé táwọn ò ní ṣiṣẹ́ lórí kí ìṣètò ọlọ́run ó rọrùn táwọn èèyàn nínú tọ́lọ̀ ń fún wa nínú owó wa nínú agbára wa nínú ọ̀rọ̀ ẹnu wa nínú ẹsẹ̀ wa ìdí ìdó fi jẹ́ gbọ́lọ́dọ̀ tí wá ń bí pẹ̀lú ògbó ọlọ́run pé ẹni bá láàrin ẹ̀kún fẹ́ ṣe ìtìkáàf kó sátìtì fún kọ́ọ́lẹ̀ oúnjẹ tí ó jẹ kí lè pa àti o jíjẹ́ pa kó kalẹ̀ bá nígbàgbọ́ ọlọ́run gbogbo ọjọ́ mẹ́wàá ọ̀hún àtóúnjẹ ìsínú àtóúnjẹ sàfẹ́ òbí ní láìta wọ́n máa jẹ́ láìsí pé ẹnìkan gbóúnjẹ wá bí ibn láìta fastabiqul khairat oníkálukú ló máa ti wá wájú ọlọ́ oníkálukú ló sì máa ìhà tó fẹ́ kọsọ́lọ̀ ẹ jẹ́ ká ṣe alápàǹtìtì níbi àwọn ṣe olóore ẹ̀yẹrú sàn ọlọ́run ẹni tó bá fẹ́ wọ ìtìkáf èyí ó wọ ìtìkáf ní àárọ̀ ìgbà tí Ramadan bá di mọ́kànlélógún lẹ́nu ní Ramadan ojú 19 tí mi bá sùn abẹ́kọ̀ tóun bá ti wọ̀ lẹ́nu lẹ́yìn Maghrib àti bọ́ sí òru 20 àti bọ́ sí òru 20 minutes so látara àti eléyìí gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ wọlé fún ìtìká yóò wọlé ní àárọ̀ ìgbà tí rọ̀mọ̀dọ́n tó bá ti di 21 ọ̀ọ́kọ́ wọlé ní òru twenty tó bá ti kí magrib tán ní òru twenty kò wọlé ṣùgbọ́n àsìkò sí ìtìkáfù bẹ̀rẹ̀ gan-an òun lẹ́yìn àsùnbà lẹ́yìn ìgbà tí Ramadan bá ti di twenty one nítorí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam inú àdìsí ti àwọn Aisha gbà wá wọn lànàbì máa ń wọ inú ilé èyí tó ti fẹ́ ṣe ìtìkáfù gàgà nínú mọ́ṣáláṣí tó bá ti di àárọ̀ twenty one tó Ramadan bá ti di twenty one ẹ̀yàrú san ọlọ́run ẹ jẹ́ ká kíyèsí súnà yìí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fún ní agbára tó sì fún nígbà láàyè káwa náà sojú kòkòrò iṣẹ́ olóore ìtìkáf ó wá máa ń bàjẹ́ gẹ́gẹ́ bá ló wà sí máa ń já ẹni tó bá ń ṣe ìtìkáf tó jáde kúrò ńbẹ̀ láì méjì ó ti bàjẹ́ nìyẹn o ẹni tó ṣe ìtìkáf tó sáré dákán lọlé tó lọ báyàwó rẹ̀ lásìkò lóru ìtìkáf ní ti bàjẹ́ nìyẹn o obìnrin tó ń ṣe itikaf torí nǹkan oṣù àbó bímọ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ itikaf náà kò ti bàjẹ́ itikaf tẹ̀yàn ń ṣe tó ní ọgbọ́ pé ó rẹ lágbájá ó wà lọ́sípítù ó wá fẹ́ lọ kí ìyẹn náà ti bà itikaf tẹ̀ ẹni tó bá ti wọlé fún itikaf sí àyà jáde lọ́sípítù kàmá àyàfi àwọn nǹkan tó bá jẹ́ kókó bóyá oúnjẹ tó fẹ́ jẹ yóò lọ gbà níbìkan ó lè jáde ọfẹ́ lọ tọ́lẹ́tì yóò lọ nítorí àwọn tó lè gbé jáde nìyẹn yàtọ̀ síyùn kò sí nǹkan kan tó tún lè gbé jáde eléyìí ni ìkàlá pé ní alẹ́ ẹ̀ǹtìkà ẹni tó wá ń ṣiṣẹ́ tó fẹ́ ṣe ẹ̀ǹtìkà tí ó lọ ọ́fíìsì láàárọ̀ tó bá di ti ọ́fíìsì yóò darí sí mọ́ṣáláṣí ẹ̀ǹtìkà fúlọ́ náà ń ṣe àmọ́ kì í ṣe ẹ̀ǹtìkà fún ní Ramadan torí pé bẹ́ẹ̀ yẹn lo ìṣẹ́jú mẹ́wàá péré nu mọ́sùn tí wọ́n àníyàn mi ten minutes yìí o mo fẹ́ ṣe àìtìkáf mọ́sálásí àìtìkáf náà bẹ̀tẹ̀ yìí tànà bí sọ ní ọwọ́ kan Ramadan yìí ó gbúdọ̀ complete yẹn ni àìtìkáf lè mọ̀ṣọ́rọ̀ fi Ramadan ṣùgbọ́n èèyàn lo wákàtí kan èèyàn lo wákàtí méjì àìtìkáf náà ní tẹ̀yìn ó gbalada lérí yẹn ṣùgbọ́n kì ìkẹyìn ọjọ́ mẹ́wàá ní oṣù Ramadan ẹ̀yà rúsan ọlọ́run ẹni tí bá ń ṣe yín tìka ìyẹn ò sọ pé kéèyàn má wẹ̀ tí bá ń ṣe yín tìka ẹwà kàw nínú mọ́sálásí ọ̀dà bí ẹni tí wọ́n lọ wú nínú ilẹ̀ èékánná ti yọ sọ̀pọ̀lọ̀ gbogbo irun orí ti takókó kí ló dé àbá ìtìka fún aláṣẹ bẹ́ẹ̀ ń ṣe ìtìka ní oníkẹ́yìn ọmọ wẹ̀ ìyẹn ní kéèyàn mọ́ tún ara ṣe kódà ibi tẹ́ ń lò àìlòmí ọmọ ṣe é ti ká fún mọ́sálásí wọn àti tòtí gbogbo mọ́sálásí eléyìí ò lẹ́tọ̀ ẹ tún ara yín ṣe ẹ tún ibi tẹ́ ń lò ẹ tún ṣe bó ti tó àìtún bó ṣe yẹ eléyìí náà kó máa jẹ́ wà sí fáwọn obìnrin ẹlòmí ọmọ rẹ̀ yà yóò tún bí pampasì ọmọ yóò tún fi mọ́sálásí kò ní mú kúrò mẹ́ ẹ ká bẹ̀rẹ̀ ọlọ́run inú mọ́sálásí ó gbúdọ̀ ní tìtùnú lé wa ẹjẹ́ àmọ́ ìtúnlé ọlọ́run ọba ṣe tá a bá fẹ́ ṣe ẹni tí káàf ká túnra wa ṣe ká túnú mọ́ṣáláṣí ṣe torípé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyàwó Aisha ní ànábì tí bá ń ṣe ẹni tí káàf lọ́wọ́ ń gbà mí yóò sì na orí jáde láti inú mọ́ṣáláṣí báyìí òun ìyàwó rẹ̀ ìyàwó Aisha òun ó sì máa bá ya ẹran ẹ̀ òun máa bá kọ́ńpù rẹ̀ òun máa bá ya ànábì ní ìṣe ìtìkáàf lọ́wọ́ wọ́n mọ̀ bá yá so yẹn túmọ̀ sí pé kéèyàn bá ń ṣe é ti ká fún yẹn kéèyàn mọ́ ìwẹ̀ kéèyàn mọ́ yarun kéèyàn mọ́ lọ́ṣọ́ ìyẹn ò bá ní ti ká fún yẹn jẹ́ bákan náà ọ̀pọ̀lọpọ̀ wa tá a máa ń ṣe gbọ́ngbọ́n báwọn ìyàwó wa ẹlòmíì ò lè bàyàwó rẹ̀ lọ́wọ́ ẹlòmíì ò lè ọ̀gì àwẹ̀ kí ló wà lápàlà yẹn láìsí láìsí ibi ìyàwó ẹ ẹwà nẹ́bísọ́lá ìyàwó àìsà ó tún wá dúró tànàbí bá nàbí ìyá ìyàwó ẹ̀ ń bá ya rẹ̀ ìyàwó rẹ̀ ọba ọkọ ọlọ́run ga ìkúkù tó gbé fún báyìí gbàkí ni gbogbo nọ́sẹ̀nsì ìrọ́sì lọ́sì pa ó ń ṣe bẹ́ẹ̀ sáwọn sẹ́kítì lọ́fíìsì ó ń ṣe bẹ́ẹ̀ sáwọn ní ṣùgbọ́n ìyàwó ẹ̀ gẹ́gẹ́ kò lè fọ́ lé ọ lẹ́yìn ọgbà wẹ́dà bó bá bá ọ lọ́wọ́ kí ni gbogbo nọ́sẹ̀nsì yẹn láì ṣe rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ẹ̀ẹ́dẹ́ kakọ́ṣẹ́ ànábì sallallahu alaihi wa alihi wa sallam ànábì máa ń bá wọn yàwó lẹ́sẹ̀ wàdà ó máa ń bá wọn ṣeré gbogbo àwọn nǹkan ò lè ní mọ́ẹ̀nì tánàbì òṣè mọ́ẹ̀nì ẹ̀ ló débẹ̀ onímọ́ẹ̀nì tánàbì lọ sallallahu alaihi wa sallam ànábì ní ṣe ìtìkáàfù lọ́wọ́ ẹ̀ níyàwó rẹ̀ tún bá yà wọn ara rẹ̀ lè kára rẹ̀ tó ń ṣe ti káwọ̀ ṣùgbọ́n kọ́ wájú mọ́ ẹmọ́ kí sara yín mọ́tọ́lá sẹ́wọ̀n ní ọ̀tọ́ tí yàn wá ṣe ti káwọ̀ o lè gbóúnjẹ wá fún ọ o lè sìn jáde gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ẹ̀kọ́ èyí tọrọ mọ́ alẹ́ ìtìkáàfù ní ilé abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala yóò mọ́ṣẹ́ ìgbà gbogbo ìgbìyànjú wa àti ìfaralẹ̀ wa ní oṣù Ramadan kí ọlọ́run mọ́ṣẹ́ ìgbà alẹ́ wa الحمد لله الذي جعل أفضل الليالي ليلة القدر وأودعها في العشر الأواخر في شهر رمضان رحمة لعباده المؤمنين الصائمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اعلموا أن الله تعالى إذا أراد بعبد خيرا وفقه إهياها ليلة القدر فما أعظم بركتها حيث ين ينزل الله تعالى فيها الملائكة من السماء إلى الأرض وينزلون ومعهم الخير والبركة والرحمة والأمان ويتقدمهم روح الأمين وهو جبريل عليه السلام عباد الله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 عباد الله إنه من أعظم بركات هذه الليلة الشريفة أن يحل في السلام والأمان من أول تلك الليلة المباركة حتى الصباح وتقدير في الأمور العام القابل فتفصل تلك الأمور من الآجال والأرزاق والحوادث وغير ذلك تفصل من الله المحفوظ وتتلقاها الملائكة الكتبة ليجري ولي تنفيذها بأمر الله تعالى قال تعالى فيها يفرق كل أمر حكيم والعبادة فيها خير من ألف شهر فيما سواء من الأوقات قال الله تعالى ليلة القدر خير من ألف شهر ولقد جاء في البخاري ومسلم أن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واكتسابا غفر له ما تقدم من ذنبه عباد الله تحروا ليلة القدر بالطريق المشروع وإياكم ومحدثات الأمور لأن كل بدعة ضلالة وعن ابن عمر أن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم قروا ليلة القدر في المنام في السبع الأواخر فقال رسول الله صلى الله عليه وسلم أرى رؤياكم قد توقعت في السبع الأواخر ومن كان متحريا فليتحرى فليتحرها في الصدر الأواخر متفق عليه عباد الله وليس هناك دليل صريح صحيح من الكتاب والسنة وأعمال السلف على تعيين ليلة القدر في كل عام تنشيطا للعبادة في العشر الأواخر كلها ولذلك قال الحافظ ابن حجر الأسقلاني في فتح الباري وقد اختلف في تعيينها على وقد اختلف في تعيينها على أربعين قولا أربعين يوضع لهم لهم أباتي أسيا جلو ọlọ́run wá fi òru rẹ̀ láti kọ́dìrì yìí bó ṣe níyì tó bó ṣe lọ́lá tó yìí ọlọ́run fi sí ọjọ́ kẹwàá ìkẹyìn nínú oṣù Ramadan ọpẹ́ ni fún ọlọ́run ọba tó láàánú àwọn ẹrúsìn rẹ̀ lórí lójú ọba tó sì nífẹ̀ẹ́ wa jàmáà bóòlè yóò ṣe wá gbàwẹ̀ lọ́sàn-án Ramadan ọjọ́ mẹ́wàá kan àfi gbàwẹ̀ náà Oru àyànná fila. kò sí bó ti wulẹ̀ kórì á padà bọ́ sí ọjọ́ kan nínú Lailatul Qadr èyíkéyìí tó rí ó bọ́ sínú mẹ́wàá kan á padà ṣe kóńgẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́ tọ́lọ̀ ń bá lọ fi òru Lailatul Qadr tó lọ fi sínú oṣù kí èsì oṣù Ramadan ní àbádàmù torí pé ní oṣù Ramadan yìí ẹ̀rí wípé ìjọsìn ti mọ́ wa lára ìbádà mọ́ wa lára ara wa rọ̀ mọ́jọ sí ọlọ́run wa tún máa mọ́ fi láti pọ̀ sínú Ramadan tó bá lọ jẹ́ pé ní oṣù rí tí ò sáwẹ̀ ń bẹ̀ tí ò sí ìfara rẹ̀ fọ́lọ́ ń bẹ̀ ni oṣù mọ́ ká máa pàdánù láti pọ̀ dé ẹjá ti bẹ̀yẹn kíyèsí àánú ọlọ́run lè rí wa bọ́lọ̀un fi láti lè kọ́dìrì sínú oṣù Ramadan yẹn ọlọ́run fẹ́ kárí kásìkásígẹ̀ náà àmọ́ mo jẹ́rìí ní jẹ́rìí tó dodo pé kò sẹ́ni tí gbẹ̀sì tọ́ sí àfọlọ́run anẹ́bísọ́lá alẹ́sẹ́lẹ́m ẹ̀rúsàn ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ẹ̀rúsàn ọlọ́run gbogbo ìgbà tí ọlọ́run bá gbèrò dáadáa wo ẹ̀rú kan ọlọ́run ó fẹ́ ní ẹṣẹ kò ń gẹ́ iṣẹ́ olóore ẹni tọ́lọ́run bá fẹ́ dáadáa fún ọlọ́run ó jìkẹ́ ní ó ṣe kò ń gẹ́ iṣẹ́ olóore àbí la fẹ́ sọ lórí ẹnìkan tó ń kàn lọ tó kàwò ó kà pẹ́ nìkan pé wá bó ṣe pẹ́ nìyẹn ọba fún five thousand naira ẹni ẹ wá rò pé ah, bó o ló ṣe mọ̀ wípé látọ̀sẹ̀ tó kọjá òun àtọmọ wọn àwọn tí ì kàkà jẹ ẹ bọ́lọ̀ ń ṣe lò ó kàn lọ́ọ́ fi ṣe kò ń gẹ́ ẹni yóò gbúdọ̀ ṣàdúrà bọ́bá lóun ń ṣàdúrà ẹkún yóò máa ṣe ọlọ́run kò máa fọwọ́ ṣe gẹ́ ṣe olóore ẹlòmí ó sì nà tó jù báyẹn lọ ládàá ẹlòmí tó báyẹn torí pé ó súnmọ́ ẹgbẹ́ ibi tó padà bọ́ sí gan kì í ṣe ẹni tó ní ìtìká yìí ìdí nìyí tọ́lọ̀ ń bá bẹ́ ṣàánú èèyàn yóò fi hàn ṣe kùn gẹ́sì olóore iṣẹ́ olóore tó ṣe wípé ní sámà àwọn mọ̀lẹ́kà náà lọ pé á ah, lágbájá ṣe dáadáa torí pé iṣẹ́ olóore tẹ́ rí yẹn ni máa ń gòkè lọ yóò gòkè ní yẹrẹ fáwọn ń gòkè wàlá amẹ́lẹ́ yẹrẹ fáwọn bọ́ bá ṣe dáadáa kan tó ní kìmí yóò lọ àmàlẹ́kọ̀ọ́ jẹ̀rì lágbájá ọmọ lágbájá ó ṣe dáadáa ọlọ́mọṣẹ́ ọmọ fọ́ọ̀ṣẹ́ fún bẹ́ẹ̀ dáadáa látara àdéhélé yìí kọ́lọ̀wọ́ tó wá fún ẹ̀ṣẹ́ kò ń gbé òru lẹ́látò kọ́dí oríire tí ò lápẹ̀ẹ́ ni ìdí nìyí tá a fi ń sọ fún wa ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn yìí ẹ má jẹ́ ká fi ṣeré ẹ jẹ́ ká tún gbìyànjú ju ti tẹ́lẹ̀ lọ nínú àwọn nǹkan tọ́lọ́ kó sínú ọjọ́ kẹwàá ìkẹyìn yìí ọ̀kan ní òru lẹ́lọ́tẹ̀ kọjẹ̀ òru tó ní àlùbáríkà púpọ̀ tó ṣe wípé àwọn màláíkà wọ́n máa sọ̀kalẹ̀ sáyé níjọ́ náà ọ̀gá wọn tá àmọ̀ sí mọ́lákù jìbìrì òní ó ṣáájú wọn tí wọ́n máa sọ̀kalẹ̀ àlùbáríkà tó pọ̀ yóò máa bá wọn sọ oore tó pọ̀ yóò máa bá wọn sọ ìkẹ́ tó pọ̀ yóò máa bá wọn sọ ààbò tó dájú yóò máa sọ̀kalẹ̀ sí gbogbo ayé níjọ́ náà tọ́lọ́mọ wa tó fi hàn sí kò ń gbé tí ń bẹ lọ́hùn ẹni yẹn kú oríire àdúrà rẹ̀ gbà torí pé òru yìí gẹ́gẹ́ bó ṣe fẹsẹ̀ ńlẹ̀ ní sunna anabi sallallahu alayhi wa sallam òru yìí náà ni gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lọ́dún mi pátá nínú àwọn ìṣẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa pátá òru yẹn ni wọ́n hàn dùn fàdé fáwọn mọ̀lẹ́kà lágbájá ọmọ lágbájá ní tí ó ṣe lọ́dún tí ń bọ̀ yìí òru yẹn náà ni wọ́n hàn dùn rẹ̀ àwọn ó gbà wọ́n àmà tó ìgbà tí nǹkan yẹn wá ń ṣẹlẹ̀ ó wà nípò ẹni tí ń bẹ̀ lọ́n ọlọ́run ṣe dáadáa fún mi ọlọ́run ṣe dáadáa fún mi ọlọ́run foríjì mi ọlọ́run mọ́jà burú ṣe mí wọ́n ń bẹ̀ lọ́n àdúrà tó ń ṣe yẹn yóò dẹ̀ mí lápá àsọpé yóò yí kádàrá o ṣùgbọ́n lọ́run fẹ́ kádùá rẹ̀ ó gbà náà ló fi jẹ́ ojí lásìkò èdè nìlọ fi jẹ́ wípé òru yẹn òru tó ní àlùbáríkà púpọ̀ gbogbo táwọn èèyàn rò kó ti tán bọ́lọ̀ bá fìyàn ṣe kò òru yẹn kò tán gbogbo tí wọn náà rò pé kò ṣeé ṣe mọ́ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ wípé òru mẹ́wàá kan èyí ká má fi ṣeré òru tó ní àlùbáríkà púpọ̀ ni òru tó lóore púpọ̀ ni tí ó yẹ kí èyí kódà tó fi dórí ọ̀rọ̀ arísìkì tó fi dórí ọ̀rọ̀ ẹ̀mí gúgùn àbí kúkúrú òru yẹn náà ni ètò yẹn ó sọ̀kalẹ̀ ẹni tí ò ní di Ramadan ti ń bọ̀ rúlátò kọ́dí yìí náà ní ó ti kó láwọn mọ̀lẹ́kà lọ́wọ́ èyí ò fún òní di rọ̀ lọ́n ti bọ̀ ṣùgbọ́n àsìkò yẹn ni wọ́n wá tí wọ́n bẹ lọ́n bẹ lọ́n ọ̀pọ̀lọpọ̀ rọmọdọ́n jẹ́ iṣẹ́ láyé o lọ́rọ̀ ẹ̀mí ọlọ́run sì sọ pé tẹ́lá ti sàdọ́ òun ó bà lóru ṣe mọ̀ wípé òru tó lálùbáríkà ṣùgbọ́n tó bà yẹn ń jẹ́ lèmi ni wípé kì í ṣe tí wọ́n ní ká ṣe là ń ṣe envelope lẹ̀ láti lùpọ̀ dírì làwọn yóò máa hákàkiri láíláàtù òru ni wọ́n pè ọ̀sán lẹ̀ ìṣe ẹwà tó ní jẹ́ bí àwọn ń tó ń nínú oṣù kejìlá tó bẹ́ẹ̀ sọ pé ó ṣe tó ṣe pé ẹ ṣe fún Ramadan Ramadan ọdún bí ni bí ẹni gbogbo tí ọ̀ka ti lẹ́sẹ̀ lẹ̀ yọ̀bọ̀ yọ̀bọ̀ gbogbo wa náà ta gbọ́njúmọ̀ àmọ́ pé nǹkan kan jẹ́ láti kọ́dìrì ìtìkáf kò yé wa ní ta gbọ́njúmọ̀ ni pé n ti jẹ́ láti kọ́dìrì o náà ní ìhà envelope ká sì lùlù kájó ọ̀parí àṣé òru kan bẹ kan padà nù ìdí ni ta fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí súnà súnà lọ́la àyàn lójú ọ̀pọ̀lọpọ̀ ẹ wàhálà súnà fún wọláì tí ìbá ṣe súnà ní tí ìbá ṣe súnà ní àwọn èèyàn lè bọ́ nínú oko ẹrú níta ń sọ oyé wa a sì máa ń ta balẹ̀ ẹlòmíì ń bẹ tó bá kí jímọ̀ àti tó bá jẹ́ ìmáàmù báyìí ó kú gbogbo yín kúlọ̀ forí gba itọ́ ah, yóò tutọ́ ẹ máa fẹ́ra súnà lọ sọ pé ìwọlódé ah, ṣé káwa lọ kó kákáhùn ẹlòmíì ọ̀la ni ó tutọ́ sílẹ̀ nù ètò àwọn wòlíì ọlọ́ súnà ló dé lónìí rárá kò sáyé gbogbo yẹn súnà ló la ẹgbẹ́ tiwa ló jẹ́ ká mọ kí ni òdodo Islam gbogbo ẹni tí bá wọn rí súnà sá kò ṣe rẹ̀ látara àti eléyìí ìta mọ̀síláàtì kọ́dí ìta bá ìkówójọ ló ń jẹ́ bẹ̀ tẹ́lẹ̀ súnà ló jẹ́ ká mọ̀ wípé àṣé òru kan bẹ tẹ́ kálukú jí nínú ilé rẹ̀ àbí ká lọ ṣe ìtìkáàfù kálí láǹfààní àti ṣe kòǹgẹ́ òru alálùbáríkà náà ẹ̀yẹ rúsan ọlọ́run anábì sallallahu alaihi wasallam anábì ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kòǹgẹ́ òru abìyí ní ti iman àti ní ti àníyàn kò fẹ́ sin lọ́hùn gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run forí ẹ̀jẹ̀ ọlọ́run mọ́sí àforí ẹ̀ṣẹ̀ wà tó wà ẹ̀tíká dínà sí oríṣiríṣi àdádálẹ̀ èyí táwọn èèyàn ti gbé kalẹ̀ nínú àdádálẹ̀ òun náà ní ká máa ha envelope òru Lailatul Qadri bẹ́yàn bá fẹ́ sì kó dọ̀ fún mọ́sálásí alẹ́sẹ́ lọ́nà míì ṣùgbọ́n ẹ má ká fi pa àgbọ́yé Lailatul Qadri ká máa fi parẹ́ ìntọ́ ẹ̀ká sọ fáwọn èèyàn ní pé ẹ̀ńtọ́ lọ́n bá fún lágbára kó lọ ṣe ìtìká kó kóra dùn sínú mọ́sálásí ẹni tí ò bá sì wà lágbára yẹn náà nílé rẹ̀ náà lóru tírọ̀ mẹ́wàá yóò fi parí jí kódà náà bí tún dáwọn ìyàwó ẹ̀ àtọmọ jí lóru yẹ tó bá láǹfààní àti wá dúró mọ́sálásí jí lóru yẹ má jẹ́ kí àsìkò yẹn lọ́mọ lọ́wọ́ gbogbo mẹ́wàá tó kù yìí bó ṣe lọ́ọ́ máa wá nǹkan ọmọ sùn lọ́sàn dáadáa kò fi ráyè sáyé àdé tó gbé kó ojú láago aago kan òru náà àsìkò tó jù náà tó bá ti ń dìbí nǹkan bíi aago mẹ́rin jì yóò náà ti wò ó ké ẹni tó bá ní ẹgbẹ́ ẹgbẹ́ nìgbà ti tó kẹ́yìn ojú olúwo lè yẹn sùn ń gbọ̀ wá ń sùn bẹ́ẹ̀ láti àrọ́ mi lé ọ lórí láago méje kò tó dìde ńlẹ̀ sọ́mọ̀ pé èyí ò ti dàrú so látara adélé yìí wọ́n ti jí láti fi fọ́ mẹ́wàá tó kù yẹn bó ṣe tìláwà Kùránì mọ́ tìláwà Kùránì Ànábì sallallahu alaihi wasallam ní nínú ọ̀rọ̀ yàwó aisha àdúrà tánàbí ma ń sábà ṣe jù o náà ni allahumma innaka afuwo tuhibbul afwa wa afwa ni kíyàn máa ṣàdúrà ẹ̀ ní mẹ́wàá kan kó pọ̀ ka Qur'an ṣàṣàlátì fún anabi ṣe istighfar alhamdulillah ṣe la ilaha illallah la hawla wala quwwata illa billah eh, hasbunallahu wa ni'mal wakil kó máa ṣe kó sì máa bẹ̀lọ̀ orí ayé àtàkì àmà lórí ara rẹ̀ àti lórí àpàrọ̀ ọmọdọ́mọ rẹ̀ ẹlòmíì tó bá ti ṣàdúrà fún ẹ̀ kò ní ṣàdúrà fún ẹ̀ ṣàdúrà fún ẹ̀ ọmọ àtàwọn ọmọdọ́mọ rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká gbìyànjú kí á ti mú bákan náà nínú àwọn àdádálẹ̀ òun náà ní catholic ṣe ọjọ́ fún látòlù kọ́dúgbò látòlù kọ́dúgbò ìtọ́dún yìí twenty seven ní ọ̀bọ̀ sí ogbó lẹ́sẹ̀ wá twenty five ní o twenty one bó o lẹ̀ ṣe mà ta ló sọ fún yín bẹ́ẹ̀ gbogbo mẹ́wàá yẹn ní ká máa wá sí kí ọlọ́wọ́n bá àti ọlá rẹ̀ ga kó fi wá sí kùnbẹ́ òrùlé láti lọ́kọ̀dé èyí tá a sọ lẹ́ẹ̀kan gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kópa láti ṣèkú lọ́wọ́ ìfún àwọn tó ń ṣe ìtìkáàfù ló ń jẹ kán àwọn elétò mọ́sálásí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ chairman àti àwọn tí wọ́n jẹ́ chairman welfare committee kán rí wọn gbòǹtọ́lọ́n bá fún kálù kọ́lẹ̀ ẹ̀lò náà lè ní five litre epo àbúrò òru kò náà gbé wá ààrẹ náà ẹlẹ́mìí lè gbé gbogbo rẹ̀ síbi jù wá táwọn tó fẹ́ ṣe tà gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ ló lẹ́sàn lọ́dọ̀ lọ ṣùgbọ́n wò fẹ́ pẹ̀lú ògbó ọlọ́ níbi o bẹ́ẹ̀ni kan fẹ́ ṣe é ti ká àfikọ́ fún ten thousand wa àwọn tí wọ́n dẹ̀ ń ṣe àṣọ kí wọ́n kówó jẹ o circumstances nígbà mi kò lè fà á bẹ̀tí nítorí máa sá fún ni wípé tó bá yá yóò padà di ìtàpàrọ̀ rẹ̀ kama nígbà ẹ bá parí ìtìká tówó tó tún sẹ́kùnlẹ̀ ńlọ bí two point five million bó lẹ́yìn fẹ́ sọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ ká pín báwa la ṣe wàhálà sọ̀dí yìí tó fi jẹ́ wípé àbí ẹ̀ ẹ̀mọ̀kébì àti ẹ̀wọ̀ mọ́sálásí ẹ̀jẹ̀ ká nà sí ṣé torí èyí lẹ́yìn gbowó ẹ̀ ẹ̀jẹ̀ ká máa tí ẹ̀rọ owó olówó ẹ lọ ní nǹkan kan lẹ́nu sí lè kan tẹlómi tó bá wọnú tiẹ̀ lọ́nà àti tẹ́ni yóò yọnu sí ọ̀ràn ni o gbọ̀ngàn kìlámù èèyàn gbọ́dọ̀ sọ̀ra èèyàn ń ta nǹkan ní twenty naira ó ní twenty naira ní ten naira ní fọ twenty naira mò ta iye tí ń fọ nìyẹn ọ̀ràn ni kò fún ọ inú rẹ̀ yọ sí tó o bá mú ten naira yẹn lọ́jọ́ bí àtàkùn ọ̀pọ̀ kí làwọn fẹ́ sọ lórí fọ́ náà kí n gbowó lówó ẹnìkan pẹ̀lú lẹ́nu mẹ́ta ó ní kí n sọ bvn nọ́mbà mi mo ní bò lẹ́yìn sí jẹ́ ó ní báńkì lọ́n ti ń ṣiṣẹ́ èmi náà jìnnà sí ẹ̀gbẹ́ báńkì báyìí màá wọlé ẹlọ́mọdé àgbọ̀ ṣé first bank náà ti bó ń bẹ̀ alágbàtà èmi náà ti wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀dọ́ kí n wọlé kí n bastard you are not serious mo ta bastard bí àjẹ́ ọlọ́mọdé àgọ́ so látara àdí àwọn iṣẹ́ táwọn kan ṣe nìyẹn bó náà ṣe fẹ́ wùlá níwájú ọlọ́run ẹ̀dẹ́ ká jìnà sí ìmọ̀ jókòó lé ẹ̀kẹ́ ẹlẹ́tọ̀ owó olówó jìnà sí ọlọ́run ọba tí ọlọ́run rẹ̀ gbà kọ́mọ́tẹ́ ìṣàánú wa bákanáà wọ́n tún sí àwọn announcement mi fún wa program wa radio program orísun ọgbọ́n bá ń ṣe ní gbogbo every thursday 5:30 láti 5 aago márùn sí aago márùn àbọ̀ in tó jẹ́ ká gbé ètò yẹn kalẹ̀ ní wípé afẹ́ káwọn èèyàn máa gbọ́ Quran ọ̀ ẹ̀ ọ̀tọ̀ nípa afẹ́ ṣe wà sí ṣùgbọ́n ó yẹ ká ní program pẹ̀lú pé Quran nìkan ni wọ́n kà wọ́n á dẹ̀ fáwọn èèyàn ìyẹn ni àníyàn tí mọ́tálásí ń bí yìí ní tọ́lọ́ ń dẹ̀ ní ká èèyàn tí wọ́n sọpọ̀ jà ìyá àti parí kọ́tà kan báyìí ó ti fẹ́ parí báyìí a tún ní ìdí àti san owó mi bó tilẹ̀ jẹ́ pé alihamudulilayi owó tí ń bẹ ń lẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe fi tó mi létí bíi thirty thousand ló kù tí ó fi pé fún èrò mi ṣùgbọ́n tó máa ń wà kówó títí wà ńlẹ̀ kí mi ò sí tó ṣe kí ni ká tètè ní díẹ̀ ńlẹ̀ kí mi ò tó tó torí pé tá a bá ti ń parí prógámù yẹn bá àwọn tí máa ń pè jù àwọn tí wọ́n ṣe muslim wọ́n ní sínú Quran náà ní tẹ̀sán yẹn wà omi ó ti bẹ̀rẹ̀ máa bọ́ lójú Ah, asá ń gbé nǹkan pamọ́ fáwọn èèyàn gbà ń wò gbọ́ ilé rí fún àwọn ọkọ̀ náà èmi ó tún bèèrè jẹ́ ìgbẹ́ sọ sáptàn pàṣẹ yẹn fún mú ilé ṣe mùsùlùmí wá wò ládá tí wọ́n gbà lérí bí ọ̀rọ̀ ọlọ́run bó ṣe ń dé ti gbé ẹlòmíì ní oko ló ti ń gbọ́ every thursday five pm to five thirty pm èèyàn rúṣin ọlọ́run ń dé èèyàn máa fi lọ́pàdé ọlọ́run rẹ̀ ilé ta kọ́ gbogbo akúrò ń bẹ̀rù ọkọ̀ tá ń lò ẹlòmí ló padà lò ìyàwó tó ní gan tí ìbá sí pé abẹ́lọ́wọ̀n bọ́lọ́n já jọjọ gbó lórí dáadáa bẹ́ẹ̀ bá ti jọ gbó ẹ̀wọ̀n náà ni ó tún fẹ́ èyí tó lè jẹ́ tiwa là ń sọ yìí èyí tó lè jẹ́ tiwa ń là ń sọ yẹ tòkọ́lọ́n tí ọlá rẹ̀ ga kọ́mọ́ṣẹ́ ràn wá lọ́wọ́ tọ́lọ́ bá dojú ọ̀rọ̀ ọlọ́wọ́n bọ́ sọ wípé bàbá ní ẹ̀sìn bẹ́ẹ̀ bá ṣe fa inna Allaha ganiyun 'anil 'alamin ọlọ́run ọlọ́rọ̀ ni ọlọ́run ju gbogbo èèyàn lọ ìṣèké bóyá ọlọ́run ní ìtì kan lọ́dọ̀ wa ọkà bọ́ka soríire látàkà ẹ̀ kọ́lọ́run bá kó ló wà ní sábàbí dáadáa kọ́lọ́run kó sì tún àníyàn wa ṣe gbogbo ní téèyàn ń ṣe yẹn ní ń jẹ́ pé èèyàn ní kọ́kọ́ lọ́dọ̀ ọlọ́run bá a sì dọjọ́ kó ní kálukú kọ̀kọ̀ tó ní pẹ̀lú ọlọ́run ẹ jẹ́ ká mọ tún kọ̀kọ̀ wa àtọ́ ọlọ́run ṣe àfi máa ń gba nǹkan tó pọ̀ níwájú ọlọ́run èèyàn máa fi ṣe wàsílà lọ́sọ̀ ọlọ́run wọlá pé nǹkan báyìí torí tiẹ̀ mo ṣe nǹkan ọlọ́run ṣe nǹkan báyìí èèyàn fi máa gba nǹkan tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run pàápàá jùlọ èyí tí èèyàn bá ṣe pẹ̀lú àmì àtọ́lọ́ abẹ́lẹ́wọ̀n bá mi tọ́jú rẹ̀ ọlọ́run kọ́ ti wà gbogbo tó bá jẹ́ṣẹ́ ọlọ́run tọ́lọ́run bá ti sọ pé yóò di ṣíṣe ẹ̀ṣẹ́ o ẹ̀ṣẹ́ o yóò jẹ́ ṣíṣe kódà ẹni tẹ́ ẹ̀mọ̀ yìí lásán yóò kàn ọlọ́run lè lọ sábàtì ọlọ́run tún lè lo ẹlòmí ìdájẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀fọ́kà sí ọlọ́run lò sábàtì tàbí ọlọ́run bá ní tó bẹ̀rẹ̀ kọ́mọ lò wá sábàtì dáadáa gbogbo àwọn àfisọ́kàtà ti ní láàyè yìí abẹ́lọ́ ní tó bẹ̀rẹ̀ ọlọ́run mọ́ta àpàrẹ̀sẹ̀ ìpìlẹ̀ jẹ́ kó tún máa lé wọn sí i jẹ́ jẹ́ ìbùlápá dáadáa ní òbí sáyà wọn káwọn èèyàn ó rí ẹwà islam kí wọ́n rí islam gan bó ṣe yẹ kó rí ọlọ́run kó lò èmi kó lò wọ́n náà ní sábàbí dáadáa ìbádọ́lá ẹ̀rú san ọlọ́run ọba ó kúrò lọ́ha ẹ̀kúrùkùn ẹja máa rántí ọlọ́run ní gbogbogbà kọ́lọ́run lè máa rántí àwa náà wọ́ṣùkúrú wàhálà ní àmì ìyẹ sídìkùn ẹja máa dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra ìtọ́lọ̀ ń ṣe fún wa ọlọ́run máa ṣàlékún ẹ̀ wàlà dìkùrùlọ́ọ̀ akbar rántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run máa dáǹsẹ̀ níṣẹ́ o قوموا إلى صلاتكم يرحمكم الله